lúùkù orí kẹtàdínlógún jésù sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé a kò lè ṣàìrí ohun ìkọ̀sẹ̀ ṣùgbọ́n ẹni tí ó ti ọwọ́ rẹ̀ ṣẹ́ gbé ó sọ fún un kí a so ọlọ́mọ ọlọ́rùn kí a jù ú sínú òkun ju pé kí ó mú ohun ìkọ̀sẹ̀ bá ọ̀kan nínú àwọn kékeré wọ̀nyí ẹ ṣọ́ra yín bí arákùnrin rẹ bá ṣẹ̀ ọ́ bá a wí bí ó bá ronúpìwàdà dáríjì í bí ó bá ṣe ọ́ ní ẹ̀ẹ̀méje ní ọjọ́ kan tí ó yí padà sí ọ lẹ́ẹ̀méje tí ó bẹ̀ ọ́ pé jọ̀ọ́ má bínú dáríjì í. àwọn àpọ́stélì sọ fún olúwa pé. bùsí ìgbàgbọ́ wa. olúwa sọ fún wọn pé. bí ẹ bá ní ìgbàgbọ́ tí ó kéré bí wóró músítádì tí ó kéré jùlọ bí ẹ bá wí fún igi síkámórè yìí pé hú kúrò níbí ti gbòǹgbò ti gbòǹgbò kí o lọ hù nínú òkun yóò ṣe bí ẹ ti wí bí ẹnìkan nínú yín bá ní ìránṣẹ́ kan tí ó lọ roko tàbí tí ó lọ tọ́jú àwọn àgùntàn tí ó bá wọlé dé láti inú oko ǹjẹ́ ohun tí yóò sọ fún un ni pé kí ó tètè wá jókòó kí ó jẹun àbí yóò sọ fún ìránṣẹ́ náà pé tọ́jú ohun tí wọ́n jẹ ṣe gírí kí o gbé oúnjẹ fún mi nígbà tí mo bá jẹ tán tí mo mu tán kí o wá jẹ tirẹ̀ ǹjẹ́ ó jẹ́ dúpẹ́ lọ́wọ́ ọmọ ọ̀dọ̀ nítorí pé ó ṣe ohun tí ó ní láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí ẹ ṣe nígbà tí ẹ bá ti ṣe ohun gbogbo tí a bá pa láṣẹ fún yín tán kí ẹ sọ pé ọmọ ọ̀dọ̀ ni a jẹ́ ohun tí a ṣe kì í ṣe ọ̀rọ̀ pẹ́ ohun tí ó yẹ kí a ṣe ni a ti ṣe. bí jésù ti ń bá ìrìn àjò rẹ̀ lọ sí jerúsálẹ́mù ó ń gba àárín samaria àti galilei kọjá bí ó ti ń wọ abúlé kan lọ àwọn ọkùnrin adẹ́tẹ̀ mẹ́wàá kan pàdé rẹ̀ wọ́n dúró lókèèrè wọ́n kígbe pé. ọ̀gá jésù ṣàánú wa. nígbà tí ó rí wọn ó sọ fún wọn pé. ẹ lọ fi ara yín han àlùfáà. bí wọ́n ti ń lọ ara wọn bá dá nígbà tí ọ̀kan nínú wọn rí i pé ara òun ti dá ó padà ó ń fi ìyìn fún ọlọ́run pẹ̀lú ohùn gíga ó bá dojú dojúbolẹ̀ níwájú jésù ó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ará Samaria ni Jésù béèrè pé. ṣebí àwọn mẹ́wàá ni mo mú lára dá àwọn mẹ́sàn-án yòókù dà kò wá sí ẹni tí yóò padà wàá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àfi àlejò yìí. Jésù bá sọ fún un pé. dìde máa lọ ìgbàgbọ́ rẹ ni ó mú ọ lára dá. àwọn Farisí bi Jésù nípa ìgbà tí ìjọba Ọlọ́run yóò dé ó dá wọn lóhùn pé. dídé ìjọba Ọlọ́run kò ní àmì tí a ó máa fẹjú kí a tó rí i pé ó dé tàbí kò dé kì í ṣe ohun tí àwọn ènìyàn yóò máa sọ pé ó wà níhìn tàbí ó wà lọ́hùn-ún nítorí ìjọba ọlọ́run wà láàrin yín. ó wá sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ọjọ́ ń bọ̀ tí ẹ fẹ́ rí ọ̀kan nínú ọjọ́ dídé ọmọ ènìyàn ṣùgbọ́n ẹ kò ní rí i wọn yóò máa sọ pé wò ó níhìn tàbí wò ó lọ́hùn-ún ẹ má lọ ẹ má máa sáré tẹ̀lé wọn kiri nítorí bí mọ̀nàmọ́ná tí kọyànràn tí sì tan ìmọ́lẹ̀ láti òkè délẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn yóò rí ní ọjọ́ tí ó bá dé ṣùgbọ́n dandan ni pé kí ó kọ́kọ́ jìyà púpọ̀ kí ìran yìí sì kẹ̀yìn sí i àní bí ó ti rí ní àkókò noa bẹ́ẹ̀ ni yóò rí nígbà tí ọmọ ènìyàn bá dé nítorí ní àkókò noa wọ́n ń jẹ wọ́n ń mu wọ́n ń gbéyàwó wọ́n ń fi ọmọ fọ́kọ títí di ọjọ́ tínú àfikún ọ inú ọkọ̀ ìkún omi bá dé ó bá pa gbogbo wọn rẹ́ bákan náà ni orí ní àkókò ti lọ́ọ̀tì wọ́n ń jẹ wọ́n ń mu wọ́n ń rà wọ́n ń tà wọ́n ń fúrúgbìn wọ́n ń kọ́lé títí di ọjọ́ tí lọ́ọ̀tì fi jáde kúrò ní sódómù tí ọlọ́run fi rọ̀jò iná àti òkúta gbígbóná lé wọn lórí tí ó pa gbogbo wọn rẹ́ bẹ́ẹ̀ ni yóò rí ní ọjọ́ tí ọmọ ènìyàn bá yọdé ní ọjọ́ náà bí ẹnìkan bá wà lórí ilé tí àwọn nǹkan rẹ̀ wà nínú ilé kí ó má ṣe sọ̀kalẹ̀ lọ kó o bákan náà ni ẹni tí ó bá wà lóko kò gbọ́dọ̀ padà sílé ẹ rántí ìyàwó lọ́ọ̀tì ẹni tí ó bá ń wá ọ̀nà láti gba ẹ̀mí rẹ̀ là yóò pàdánù rẹ̀ ẹni tí ó bá pàdánù ẹ̀mí rẹ̀ yóò gbà á là mo sọ fún yín ní ọjọ́ náà ènìyàn méjì yóò sùn lórí ibùsùn kan a ó mú ọ̀kan a ó fi èkejì sílẹ̀ àwọn obìnrin méjì yóò máa lọ ògì a ó mú ọ̀kan a ó fi èkejì sílẹ̀ àwọn ẹni méjì yóò wà ní oko a ó mú ọ̀kan a ó fi èkejì sílẹ̀. wọ́n bi í pé. níbo ni olúwa. ó dá wọn lóhùn pé. níbi tí òkú ẹran bá wà níbẹ̀ ni àwọn igun ń péjọ sí.